no be only that one though. you fit get cash back every month all your transfers go be free of charge and nobody go charge you for card maintenance. It e makes sense abi no be all be that o oh. you go fit also get access to up to 40000 naira credit balance to pay for all your gbese so waiting, you dey wait for apply for the opay debit card or you go download the opay app or visit any of the opay agents where they close to you download opay sharp sharp make yourself begin to the enjoy plenty plenty berekete benefits The opay app dey available on top google play store and even on top app store terms and condition apply sha oh. Milo! Yes! <laughs> Tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, I learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo, the energy to go further. star five five five star pin hash. baba junior you don dey talk for dream again star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o oh. dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant ah on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. Oh. hey hmm, mama junior shey sleep well. star five five five star pin hash. Airtel, the smartphone network. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. thank you Facebook Babs Aleb wọ́n ní lápá Asia eh, wọ́n ní àwọn orílẹ̀-èdè bíi India ni o mm. Pakistan ni o wọ́n ní pẹ̀lú rọrùn ni wọ́n máa ń gba àwọn ìyá kódà títí dórí ìyá ìyàwó gan bó bá fẹ́ gbé pẹ̀lú wọn àtọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọlẹ́bí wọ́n ní ní ìlọ́po mẹ́ta mm. generation wọ́n ní ó ṣeé ṣe fún wọn mm-hmm. kán kóra wọn papọ̀ nínú mọ̀lẹ́bí kan náà kán máa gbá yún kán máa bí sí kán máa rẹ̀ sí láìsí wàhálà láìsí ta wọ́n ní àmọ́ fàpẹ̀rẹ̀ nílẹ̀ gẹ̀ẹ́sì o mm. wọ́n ní ọ̀nà ọ̀tọ̀ lọ́bàdé lọ́dọ̀ wọn. ojú ọ̀tọ̀ náà fi wò ó. wọ́n ní bóyá torí ìwàsí ni o mm. torí ìjọmọ nìyàn irúfẹ́ bóyá ìyá ọkọ ni o àtàwọn nǹkan míì bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tí wọ́n kà síbẹ̀ wọ́n ní negative ni dáṣà hmm, hmm, àwọn olóyìnbó tí wọn positive kò bọ́ sí kò bọ́ sí kò bọ́ sí kò bọ́ sí rárá kò bọ́ sí it's hmm. not bọ́ sí it's not positive it's negative. àwọn èèyàn ti wà lójú òpó àwa náà la pèrò sọ́kọ̀ ẹ jẹ́ wọn dá sí o. ká ṣe ojú òpó lẹ̀ hello. hello. ọjà ọjà tètè ọjà ni ojú òpó wa ni ẹ káàárọ̀ làwọn kazeem olóhùn obìnrin ni láti ẹgbẹ́ olóhùn obìnrin ẹ̀yin lẹ kọ́kọ́ ṣẹ̀wá lọ́wọ́ ẹ bá wa dá sí ẹ káàárọ̀. ṣe rí wúmà yẹn nọ́mbà wọn àkọ́kọ́ ní sùúrù lọ́pọ̀lọpọ̀ ṣẹ̀dẹ̀ rí ọkùnrin tó bá máa gbé ìyá ìsílé tó ti mọrú ìyá tóun ní tó dẹ̀ mm. mọrú ìyàwó tóun ní mm. á báláǹsì gbogbo ẹ̀ tí kò sì ní sí wàhálà láàrin wọn àti ìyàwó ẹ̀ mm. àti láàrin wọn àti ìyá ẹ̀ ṣẹ́rí bí ọkùnrin ní yàrá ìyàrá ẹyọ kan mm. tó bá ti mọ orí ìyá tóun ní àti ìyàwó tóun ní wàá jọ gbé pẹ̀lú rẹ̀ pọ̀ mm. tó bá dẹ̀ mọ orí ìyá tóun ní àti ìyàwó tóun ní ìgbé wọn ò lè jọ gbé bí wọ́n kọ́ duplex mm. yàrá pọ̀ bẹ́ẹ̀ ìjàbọ̀ wa ní èrò tèmi báyìí arábìnrin yẹn ṣe sùúrù nítorí ọkùnrin yẹn ti mọ orú ìyá òun so sùúrù wá di ọwọ́ obìnrin yẹn bó lóun fẹ́ kú kúrò lé á kúrò lé òun ló máa padà fojú mi náà gbogbo nǹkan tó bá dẹ̀ ṣẹlẹ̀ lẹ́yìn ẹ̀ so sùúrù kì í pọ̀ ju o sùúrù náà ló máa ní hmm. nítorí arákùnrin yẹn kò lè sọ pé kíyà òun kúrò lé fún nítorí tiẹ̀. pé màmá wa mú yàrá ni wa mú yàrá ni màmá sì ti débi wọn mọ pé màmá wa mú yàrá ni o ìgbé pé màmá wa rẹ̀ ń tilé o tó arábìnrin yẹn ló máa ṣe sùúrù. ó dà ẹ ṣeun hello. hello ẹ o. ẹ mà o. ẹ kú ẹsẹ̀ fojúmọ́ olúwa àti ọ̀rẹ́ mi ilé àtọ̀nà wo torí pé mo rán yín sẹ́ mi ò gbúrò yín. Ah, mo kò ni mo kò ọ̀rọ̀ rí bá wa ah, ṣé ayé lè mú àlàárọ̀ yìí hmm. nǹkan tó ń da ìgbéyàwó jù dàrú jù nílẹ̀ áfíríkà òun lẹ mú wá láàárọ̀ yìí. pé kì í ṣe nàìjíríà nìkan. náà ní áfíríkà generally ni mò ń sọ ṣé hmm. rí àwa tá a wá jẹ́ nigerians àmọ́ ó dàbí pé bíi pé nǹkan yẹn ó dàbí pé ó dá wàhálà lẹ̀ púpọ̀ jù gan láàrin wa gbogbo wa náà dẹ̀ làwa náà máa padà dé ipò yẹn ipò pé káwa náà dúró tọmọ. so nǹkan tẹ́mi fi ojú wò nínú ọ̀rọ̀ tó wà nílẹ̀ yìí ni wípé obìnrin yẹn bí kazeem olóhùn obìnrin ṣe sọ̀rọ̀ ó ní láti fi sùúrù kù sí òru ẹ̀ gan ni and again àmọ́ bóyá ọkọ ń gbọ́ wá ṣé rí ọkùnrin níṣẹ́ ṣe púpọ̀ most especially tó bá ti fẹ́ mú òbí wọn ti ara sọ́jọ́ ọkùnrin ní láti ṣọ̀tún ṣòṣì kó má bà ibì kankan jẹ́ kó tẹ̀ máa fi ọkọ obìnrin balẹ̀ bọ́ fún obìnrin yẹn kò síbi tó kò kó má ti torí ìyá ọkọ ẹ̀ kó jáde lé nítorí pé limited time níyá yẹn ní kò lè máa bá wọn gbé lọ for life kó wo nǹkan tó bá ń já wàhálà sílẹ̀ láàrin òun àtọkọ àtìyá òun ni kó try láti pẹ́ sílẹ̀ kó má ti torí ìyá ọkọ fi ilé ẹ̀ sílẹ̀ torí òun náà máa dìyà ọkọ níjọ́ kan o ó máa dìyà ìyàwó níjọ́ kan o òun náà dé lè wà nírú situation tí ìyá yẹn wà ó ní kó fi fi sùúrù kún péyàn ń bá ọkọ ń bá ẹ̀yìn ọkọ ń báyàn gbé kì í ṣe nǹkan tó burú fún ọkọ lọ rẹ́ǹtì ilé fún yẹ̀ síta kì í ṣe nǹkan tó burú a gbọ́dọ̀ jọ understand ara ọmọdé rí pé kíní máa ń já wàhálà alẹ́ lọ́pọ̀lọpọ̀ ìgbà táwọn ìyá ìbàdàn ti ń jàgbà ọpọlọ wọn máa ń padà sọmọdé ni wọn máa ń ṣe mistake tó pọ̀ hmm. obìnrin ló máa ní àmójúkúrò hmm. ló máa ní sùúrù tó pọ̀ gan hmm nǹkan tí mo sọ yìí ó máa ní sùúrù tó pọ̀ gan mo fi ìyọ́nú ọlọ́run ọba bẹ gidigidi mo fi ìyọ́nú ọlọ́run ọba bẹ obìnrin yẹn kó má ti torí ìyá ọkọ ẹ̀ kúrò nílé hmm. mo fi ìyọ́nú ọlọ́run ọba bẹ gbogbo nǹkan tó bá wù kó máa là kọjá kó mọ̀ wípé èyí tún ti dín lọ́jọ́ tí ìyá máa lò láyé pẹ̀lú wọn òun náà dẹ̀ máa padà sípò tí ìyá yẹn náà wà níjọ́ kan ah, àtàkì ẹjọ́ bàdúmọ̀ lè fi sípò tí ìyá yẹn wà hmm. bẹ́ẹ̀ ni mo sọ òun náà máa padà sípò yẹn kó náà bá lè fi ẹ̀fẹ̀ torí tébù jẹun ọmọ tiẹ̀ náà kó jọ kó fi sòrò kan hmm. kó dẹ̀ máa gbàdúrà kò sí nǹkan tí wọ́n ṣe láyé yìí sùúrù àtàdúrà kò sí nǹkan tí ò lè ṣe o kò sí nǹkan tí ò lè ṣe kó dẹ̀ má kó kúrò nulẹ̀ kó jọ nítorí ọlọ́ èmi fi ìkúnlẹ̀ abiyamọ gbogbo àgbáyé mo fi bẹ̀ẹ́ nítorí àwọn ọmọ ẹ̀ kó má sọjọ́ ọ̀la àwọn ọmọ ẹ̀ ìjàkudà òun ni mo ṣe ń bẹ̀ẹ́. Hmm gbogbo bẹ́ẹ̀ ṣe sọ gbogbo ẹ̀ pátápátá la gbọ́ àwọn tí ó jẹ́ pé àwọn náà ń gbóòórùn pé àfàìmọ̀ kí ìyá ọkọ mi kọ́mọ́ padà bí tí yàrá lọ́dọ̀ wa pé wọ́n wà máa gbé papọ̀ pẹ̀lú àwọn kí ni kí wọ́n máa gbáradì fún. kí a rí ọ̀rọ̀ ìyá ọkọ ó ní ó kẹnu gan-an ìṣe nǹkan tá a lè sọ téèyàn kan tiẹ̀ lè sọ̀rọ̀ nípa ẹ̀ torí experience oníkálukú yàtọ̀ oríṣiríṣi lọ́wọ́ tí oníkálukú náà máa mú wa. oríṣiríṣi ọwọ́ ni. bẹ́ẹ̀ ni ṣé oníkálukú ló máa sọ́dí ìyọkọ ẹ̀ ìyọkọ mi lè báyàn gbé ìyọkọ mi ò lè báyàn gbé ṣùgbọ́n tájọ ìsọkọ bá ti wà láàrin tọkọ-tìyàwó òun náà máa mọ irú ìgbésẹ̀ tó fẹ́ gbé láàrin ìyá wọn ṣé mo kó ìyọkọ mi láṣẹ jù ìyá ọkọ mi ìjẹ́ ni kò síbi tẹ́ ẹ ti. ẹ bá ti gbé kan ṣe ìyẹyẹ múlẹ́rọ ti gbàgbé bá ti túùtì kan lórí afẹ́fẹ́ tó yẹ pé ìyá ọkọ ní ìsebẹ̀ fọmọ ẹ̀ nínú ilé ọbẹ̀ tí ìyàwó bá ṣe ọkọ ọkọ ò jẹ́. tó bá yẹ pé mi ni màá nà sẹ̀ màá jẹ́ torí mo mọ̀ pé tàbí ẹ̀yìn ìyá máa lò omi gánà níbi àtọ́jú máa jẹ́. dúró dúró dúró náà ọ̀rẹ́ mi ká pé ìwọ bá ní tí ìyàwó àgbà ọ tó ìyá dìyàwó tọ́sọ̀rọ̀ ẹ̀dìyàwó ìyá ọkọ tọ́sọ̀rọ̀ ẹ̀dìyàwó tí ń dáná tí ń roka ìyẹn ò ní pẹ́ ẹ̀yin wọ́gbọ́n tó sọ pé ẹ pa mọmọ ẹ sáfù wa papọ̀. màá jẹ torí mọ̀ pé yà ní pẹ́ mo mọ̀ pé yà ní pẹ́ màá jókòó màá jẹ èmi kò ní iṣẹ́ kankan mọ́ lé. Hmm. tí má dẹ̀ sí pé wàhálà wọn pọ̀ òun àtọmọ ẹ̀ ó lè ṣòro màá tó máa wọlé gbà tó gbogbo lé bá parọ́rọ́. màá dẹ̀ tún dé màá ní mọ́mí ṣe àbáfo oúnjẹ sílẹ̀ ni láti fún mi èmi nìyẹn ṣé òkè bẹ́ẹ̀ mi ṣe lè gbà èyí lè má gbà bẹ́ẹ̀ màmá sẹ ẹ dáná ni ẹ wà lọ dáná o. Débò ló fẹ́ ṣẹ̀ṣẹ̀ ọmọ, òun ló fẹ́ jẹ, òun ló fẹ́ ṣe, òun fẹ́ lọ, òun ló fẹ́ tọ́jú ọmọ, òun ló fẹ́ tọ́jú èmi náà. Ẹ ṣeun Ayọ̀bámi Dáramọ́lá Akínpàdé, ẹ ṣe àdúgbò. Bí tèmi ṣe rí nìyẹn o, hmm. ẹ kú ètò ìyàtọ̀ tó wà nígbà wo. Ọ̀rẹ́ mi, ó dàbọ̀. Ojú Olúwa ló lè tó. ètò. gbogbo iṣẹ́ pátápátá òun ló ní òfin tó ń ti lànà. bẹ́ẹ̀ ni o. gẹ́gẹ́ bí akọ́ṣẹ́mọṣẹ́ tó jẹ́ wípé ọlọ́wọ̀n bá fún ní orí ọ̀fẹ́ hmm. a mọ gbogbo ìlànà eléyìí tọ́tọ́ a sì mọ ìlànà tó yẹ. àmọ̀mí tá a fi dá ètò kọ̀ọ̀kan. ó yẹ ká ṣe lálàyé fún gbogbo ẹ̀yin olùgbọ́ wa gan pé ọgbà tí a bá wọlé hmm. sí kàn ní fresh bàbá ti ń ṣílẹ̀kùn rédíò wa láàárọ̀ kùtùkùtù wa alórí ọ̀fẹ́ lákàn tí ẹ fi kì í ṣe pákàn bẹ̀rẹ̀ ètò báwọn mm. mm, alórí ọ̀fẹ́ láti lórin fẹ́rẹ́fẹ́ orin tí ó jiyín lórí ibùsùn mm, tara yín ó fi lélẹ̀ tí ó pe ọkàn yín wálé ẹ wá ṣe pé bẹ́ẹ̀ náà ni a ti bẹ̀rẹ̀ ìjọ pátápátá kò kì í sì wá bọ́rọ̀ tiẹ̀ ṣe wá tóbi ńlá wà máa gbébọ̀ rárá rírí tá gan kì í ṣe pé wìwìwì èèyàn ó ní àwọn èròjà àwọn nǹkan àwọn ìpalẹ̀mọ́ kan téèyàn ó ti ṣe téèyàn ó èèyàn bẹ̀rẹ̀ èèyàn dáná. ẹni tí ó sì mọ nǹkan ò lè kọ́ èèyàn ní ìlú. láéláé ẹni tí ọmọ nǹkan ò lè ẹni tó bá sì mọ̀nà wọn ni ní jẹ́ ní ìlà ajé ọ̀tọ̀. èyí ò sì lè fi ah, ah. àfàìjẹ́ agbóhùnsáfẹ́fẹ́ kọ́mọ tó agbóhùnsáfẹ́fẹ́ àdìgbò kò lè sọ pé òun kò lè kọ́ ni bọ́n ti ń wanú hmm. mọ́tò ẹni bá mọ̀ ọ́ pọ̀n àkọsẹ́ni tó lè mọ̀ ọ́ pọ̀n tàbí tó lè mọ̀ ọ́ wẹ̀ hmm. bí ti mọ́ra rẹ̀ o lójú Facebook. ẹ ló ẹ káàárọ̀. ẹ káàárọ̀ sà. ẹ lẹ́ máa o ẹ sà kójúmọ́ sà kó ètò sà. ẹ ṣe àdúpẹ́ orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí. orúkọ mi ni Ellen láti ológun ẹrú. Hmm. ọ̀rọ̀ rí ẹ bá wa dá sí. kẹrí ọ̀rọ̀ yìí sà ẹ̀kọ́ kékeré ni sùúrù ni hmm. torí èmi náà ti ní ìlàkọjá rú ẹ. ẹ ti là kọjá mọ̀mọ́ wá wọn lọ àbí. wọn ò wá wọn lọ. nígbà tó máa dé wọn ò sọ fún mi tẹ́lẹ̀ pé wọ́n máa wá síbí báyìí láti wàá máa gbèbí ṣùgbọ́n gbà tí wọ́n máa dé nígbà yẹn mo wè pé ọdún mélòó mo ṣe lò mi ò tí ì lò kó kọjá ọdún mẹ́ta. nínú ìgbéyàwó. nínú ìgbéyàwó lọ. ok tí ìyá máa kó dé àtọ́gbọ́n àti ìyá kò sẹ́ni kan ti tó sàn kankan fún mi. Hmm. mo kà dé lọ́jọ́ yẹn mo bá ẹrù mo bá gbogbo ẹ̀ mo sunkún hmm. mo pariwo mo lókè mo kí ìyá ìyá mi ò kí òun dáadáa ah, hmm. kí n padà wá mo tún padà lọ mo tún kí wọn wọ́n tún ní mi ò ká wọn dáadáa wá wá jẹ́ kí n sọ fún ẹ àwọn ọmọọmọ wa máa gbé inú ilé yìí o mhm. tó bá jẹ́ pé iná ló gbé sórí àwọn dé láti wá bẹ̀rẹ̀ sọ ọ́ mhm. mo wá pe ọmọ wọn. mo ṣèrò pé ẹ̀yin náà máa ń gbéná orí. dáàdi mi ò gbé kankan sórí. Ah. Hmm. láì ṣe ránmọ́ránmọ́ láì ṣe kankan <laughs> mo bá pe ọmọ mo ní ọmọ mo ní kí ni ẹ̀rí sọ sí ìkọ́ tí sọ ó ní kan tó bá tí àwọn bá ti sọ lábẹ́ gé ọba tán hmm. ó ní kan tí àwọn bá ti sọ ni o wàhálà yẹn pọ̀ débi pé ṣùgbọ́n wọ́n ń lo eighteen years plus. ẹ tayanya. bẹ́ẹ̀ ni lọ́dọ̀ mi ah. kí ọlọ́run tó wá pè wọ́n sọ́dọ̀ ní ọdún tó kọjá tẹ́lígbà hmm. tó kù díẹ̀ tó máa lọ tó máa jọ́ lọ́n pè ni hmm. wọ́n ti wá ń pe àwọn ọmọ wọn pé ah, ọmọbìnrin yìí o ẹ dákun o kò ṣẹ̀mí o èmi ò mọ̀ pé bó ṣe máa rí ni o hmm. ẹ dákun o ẹ bá mi ṣe dáadáa o hmm. ọmọ dáadáa ni o ọmọ kinní kan ni o hmm. torí pé ọmọ Ondo State lèmi nínú ìyẹn tó fi sọ pé àwọn máa ń gbọ́ pé ọmọ Ondo State wọ́n máa ń bú wọ́n máa ń ṣe ṣùgbọ́n èmi wò ó pé ṣèbí ká sùn ká jí ni. ẹ dákun bíi oṣù mélòó màmá fi gbé papọ̀ pẹ̀lú yín. ọdún méjìdínlógún. Eh? mo ló lé ní eighteen years. eighteen. bẹ́ẹ̀ sá. oṣù àbọ̀dún ọdún. mo ò sì pè yín pọ̀ parí ìjà rí ẹ̀rọ àfimọ̀mọ́ sáàyè ẹ̀. mo kò sí tó kàn ẹ gbìyànjú o ẹ wo oṣù bá yín rè. wọ́n kí mọ̀mọ́ tó wá lọ sí ibi àgbáre wọ́n ní mọ̀mọ́ wa ti ń pe gbogbo àwọn ìgbọ́n àtàbúrò ọmọ wọn pé ah, ọmọbìnrin yìí ọmọ ni o ọmọ àwọn ọmọ pé báyìí ṣe rí o èmi mm. kẹ̀kẹ́ nígbà tó kù díẹ̀ tó máa fún gan láti pè mí pé dákun mm. dáríjì mí mm gbogbo ẹ̀ṣẹ̀ tí bá ṣẹ̀ lọ́wọ́ hmm. mo mọ̀ pé mo ṣẹ̀ ẹ́ hmm. dáríjì omi gan ń bọ́ lójú mi lọ́jọ́ yẹn pé hmm. ah tó bá jẹ́ pé mo ti wá ṣìwà wò kí n ti kó ẹrù mi kí n ti jáde torí ní táìmù yẹn tá bẹ́ẹ̀ bá kó lọ ẹlòmíì ò kò wọlé. a kò wọlé nínà kò nínà nínà kò tó nínà. ta nínà yín o. ọmọ ẹ ìyẹn ah, tó jẹ ọkọ. láìláìláìláà a máa ní ẹ ìyá òun sọ̀rọ̀ fún un wípé èmi ò tọ́jú òun èmi ò ṣe kí lẹ fẹ́ kí n ṣe. gbogbo tí ọba gbọ́ yín kàn yín kàn tí mọ̀ mọ́ bá fọ́ mọ́ tí ọmọ bá dé hmm. tí ìyá tí ìyá bá rojọ́ fún ọmọ ṣe bó yẹ kọ́ mọ́ pè pa ń gbọ́ kí ló hmm. ṣe fún ìyá mi hmm. kò ní bèrè o. wọ́n bá sọ yín di àpò ẹ̀ṣẹ́. Ah, bẹ́ẹ̀ ni èyí ò di wà dé tí bá dáná kò díẹ̀ kálejò bá wá. gbogbo àwọn tó bá ẹ̀yin ti wọ́rú bàtà iṣẹ́ṣẹ́ rẹ̀ kó tó di pé ẹ bọ́ ọ lẹ̀ ẹ sì ti wà nínú àlàáfíà báyìí ọlọ́run lọ́bọ̀ ọbọ̀ o ní mm, màmá ọ̀bá tí ì lọ sí àgbáyé. kí ni káwọn èèyàn gbáradì pàápàá gbogbo ìyàwó. sùúrù. sùúrù ni hmm. torí bí ẹkún bá pẹ́ dalẹ́ ayọ̀ ń bọ̀ lówùrọ̀ ayọ̀ ń bọ̀ lówùrọ̀. sùúrù náà máa ní hmm. sùúrù ni. ọkàn yóò tún wá lù yín lálùfẹ́ ẹ̀kú torí ti yẹ ẹ̀kú fún. bẹ́ẹ̀ ni tọ́ọ̀tù dẹrù síta ah. hmm. ìjọ náà nìyá náà wá bá mi pé yẹn lílọ ló lọ èmi ló lọ kó ló lé ó lọ màá sọ fún mi ẹ wo ya èmi ti di ẹgbẹ́ tèmi ọdún èmi mà ti di àrùn tí èmi sì di. bus bí ilé wa. ẹyin kẹ́mọ̀ pé ẹ̀yin nílé ọkọ ti yín ìjọba ṣe tán ẹ lè gbàbẹ̀ lọ. ẹ ṣùgbọ́n tó bá jẹ́ tèmi kò sí wàhálà o. ilé ọkọ mi mo wà yìí o. ilé ọkọ tèmi mo wà o. ọ̀dọ̀ ẹ̀rù mi mo jókòó tí o ẹ̀rù mi mo jókòó tí o. ẹ ṣe wà. láfíbọ̀ lámọ̀ ṣe kinní ọ̀hún ẹ jẹ́ ká mm. padà sójú òpó à ń bọ̀ ní kò pẹ́ kò pẹ́ láti wá yiri àwọn àtẹ̀jíṣẹ́ lórí Facebook wọ̀ ẹ ló ẹ káàárọ̀ ẹnìkan ti wà lójú òpó yìí. ẹ ló ẹ káàárọ̀. ẹ mà lẹ́sà. ẹ kú ojúmọ́ o. ààrẹ amúlùdùn kọ́ yìí. ààrẹ amúlùdùn káfàtà. balógun olúgbẹ̀ngà ni. balógun olúgbẹ̀ngà. Hmm, bẹ́ẹ̀ ni ẹ kú ètò. ètò rẹ̀ orí ọrùn sálàsálẹ̀ wà. àlàáfíà ni ẹ mọ̀ ṣeun ẹ̀yìn ọrùn ni mo wà lẹ́nìí. ẹ wà lẹ́yìn ọrùn má jẹ́ kéèyàn kankan má jẹ́ kí orí ó gbé obìnrin kankan wálé o. níbo ọlọ́run má jẹ́ rí náà kàn ga. má rárá. bẹ́ẹ̀ yóò gbé lọ ó lọ nígbà tó lọ́hùn ní fẹ̀mí kẹ́mi sí kan. ọ̀rẹ́ mi orí ọ̀rẹ́ mi orí. kí ló gbọ́ olúgbẹ̀ngà olúgbẹ̀ngà. kí ló tún wá ìwọ náà wò mí wẹnulẹ̀kọ́ wẹnu ebi mo fẹ́ jẹ yẹn náà ni ìyẹn ọ̀dẹ̀dẹ̀ rẹ wo sẹ́yìn ọkùnrin máa jẹ bàlá sẹ́yìn. ọ̀la ìtàlá gbogbo ntọ́ ọba ti yẹ lọ́dọ̀ mi varieties ni. balógun ebi mo fẹ́ jẹ fried rice ni. ọmọ n fẹ́ varieties náà. Eh. ọ̀rẹ́ mi hmm? ọ̀rẹ́ mi hmm? ṣebí Mandela wálé yín ni. ẹ eh, Mandela wa. ọwálé <laughs> ọlọ́mọ ládùúgbò wa lọ́yìn. ọwá wọn ò sọ. ọwá ọwálé ọlọ́mọ ni. ìwọ náà ìwọ náà máa lọ máa jẹ kán wálé ẹ máa lọlé wọn ni. ilé àwọn wo eh. ṣẹlẹ̀ Mandela. ilé àwọn yẹn máa lọlé wọn bí mo ṣe ń gbọ́ láàárọ̀ èrè. alásọ̀ndà ni ọ máa lọ sọlọ́ tààràtà dá sọ̀rọ̀ tí ń ṣẹlẹ̀ yìí ọlọ́run níjó rí tèmi orìnrìn kùnrin kò ní lọ ibi tèmi ọ̀bá mọ̀ sí. torí mi ọrùn rẹ̀ náà èmi ìrìnrìn tí ọ̀bá mọ̀. balógun olúgbẹ̀ngà a jẹ́ pé gbogbo àwọn tá a ti lájọsọ tẹ́lẹ̀ á yí ọ̀rọ̀ padà ẹ mọ̀ wà mọ́ èmi ni ń bọ̀ lọ́dọ̀ yìí. ọmọ gbọ́ ẹ̀yin ẹni mo wà jàre ọrùn. ẹ̀dá ẹ̀dá sílé wa wọ́n wà lẹ́yìn mẹ́ kúrò lẹ́yìn mẹ́ àbí àbá ń tì í ta. ẹ ṣe rí yorùbá ló sọ pé inú ò gbà. láyé ọgbà kòròfò sàrán gbogójì èèyàn béèyàn bá fẹ́ ra èèyàn dénú. ẹ wọn dẹ ní mọwà foníwà oníjẹ ọrẹjọrẹ hmm. tí ìyá ọkọ àbí ìyá ìyàwó bá wá ń gbé lọ́dọ̀ ọkọ àtìyàwó. yes tá a ti mọ̀ pé ìwà yìí nìwà ìyáwó nìyàwó á ń wù hmm. a ní máa jẹ́ kó bí wọn nú mọ́ a ti wò pé kò síbi tá a lè tì sí. a fi mọ̀mọ́ sáàyè. béèyàn bá bímọ ẹ ti sáàyè ẹ nì béèyàn bá bímọ tó bá ń hùwà bí ò ṣe àtà nítorí bẹ́ẹ̀ káwá ti jáde inú ilé. so ẹlẹ́ẹ̀kejì ni pé ṣe rí àwa gbogbo àwọn obìnrin pátápátá ló hmm. bá ṣe fẹ́ kí ìyàwó ọmọ wọn ìwà tán fẹ́ kó wù fún àwọn oníkan máa wù fún ìyá ọkọ wọn tó mm-hmm. bá wà lọ́dọ̀ wọn lọ́wọ́lọ́wọ́ mm-hmm. báyìí mm-hmm. torí pé ẹ̀san ni gbogbo nǹkan sẹ́wọ̀n pé ìyá ọkọ yẹn sì àkùkù béèrè ọ̀rọ̀ lọ́wọ́ ẹ̀ àgbọ́tẹnu ẹ̀ àgbọ́tẹnu mọ̀mọ́ o ṣùgbọ́n tí màmá pàtàkùn mẹ́jọ wá yìí hmm. kàn wò pé gbogbo ìwà tó bá ti wù sí ìyá ọkọ wọn oṣù kan máa retí lọ́dọ̀ ìyàwó ọmọ wọn náà ní ọjọ́ iwájú. ẹ sà hmm. ẹ sà ẹ sà. ṣé pé lédè kan pé tí ìyá ọkọ bá tiẹ̀ wá níwà tí ó tiẹ̀ wá kù díẹ̀ káàtó síbẹ̀síbẹ̀ kí ìyàwó ọmọ kọ́ máa fi sùúrù kọ́ máa fi ẹ̀san san ibi san ibi. kó máa wò pé jọ̀kanjọ̀kan òun náà máa lọ gbé lọ́dọ̀ ọmọ tòun. bí o tiẹ̀ lọ́ bá lọ kí fẹ́rẹ́ tọkọ fẹ́rẹ́ lọ ń kọ́. bọ́lọ̀ ń bá ká dára torí kì í ṣe gbogbo ìyá ọkọ ni ó gbélé ọmọ rẹ̀. rárá rárá o yọkọ mi ìgàn àti lọ sọ lọ́jọ́ jẹ ọmọ ogun ni jẹ́gbọ́n hmm. tó bá jẹ́ pé ìyá ọkọ ló wá kọ́lé tó bá jẹ́ pé ìyá ọkọ ló wá kọ́lé tí ọkọ ò tí ì ní oore ọ̀fẹ́ àti kọ́lé tán wá ń gbé lọ́dọ̀ ìyá ọkọ hmm. ẹjọ́ ṣé wọ́n fi ìbínú kó bọ́ta ni àbí yóò tó yẹ kó òun fọ́kọ mọ́ àbí yóò lóun ò fọ́kọ mọ́ hmm so kán fi sùúrù sí ọ̀rọ̀ wọn. Mm. gbogbo ẹ̀ tó wà nínú ipò yẹn o sùúrù nìkan ṣe. gbogbo ẹ̀ tó wà bẹ́ẹ̀ ni mm. èèyàn kan ló ní eighteen years níyà ọkọ òun fi gbé lọ́dọ̀ òun. nígbà tó sì yá ọ̀rọ̀ di iná ní láìwá iná mm, lè lè rọ̀ jù náà. ọlọ́run pè mọ̀mọ́ ọ̀dọ̀. ṣẹ́ni pé ìyá múlẹ́rú wọn ti ní ìyọ́nú ọlọ́run kan àwọn fi ìyọ́nú ọlọ́run bẹ̀ wọ́n ìyọ́nú ọlọ́run òun lèmi náà máa fi bẹ̀ wọ́n o kọ́ ní sùúrù kọ́ mọ̀ dẹrù wọn kọ́ mọ̀ fúnra wọn dẹrù wọn síta. nígbà téèyàn bá tẹ̀ wá kó ń di ẹrù rẹ̀ ṣé ìyàkọ̀ náà sẹ́rù èèyàn yíyọ ẹrù ẹrù èèyàn bá ti kó ẹrù mi mo jókòó tí ẹrù mi mo jókòó tí ọkọ wa lẹ́rù wa àtọmọ. àwa lẹ́rù yín. ayé ni o ẹ má jẹ́ àtàrà wa. tó kọ mẹ́sẹ̀gì wọn gbọ́dọ̀ jẹ́ ọkùnrin jẹ́ ń wo dáadáa kí wọ́n ní mo ṣe ẹ bá ń wo wá. ṣé wọ́n ní ọkọ lẹ́tà sí àbẹ́mi. ok ok ok ok kí ni wọ́n wí ara àbò ni wọ́n. obìnrin ni go touch àṣemọ̀lówó wọ́n ní ọrùn tíìkì gan orí must not bring, bring woman. yíyẹ o ẹsẹ ah. ọ̀rọ̀ lẹ sọ jèrè. kò sí wàhálà obìnrin lẹni ọsọrọ. Eh, ah, ẹ obìnrin ṣùgbọ́n ẹ lè drop number yín ní ẹ̀yìn ètò yìí. fún ta ni. Eh? mo fẹ́ kí wọn pé wọ́n ṣe mi fi kíkí ilẹ̀ ọlọ́run ọba ọlọ́run ọba ń kí wọn rárá wọn encourage ẹni wọ́n jẹ́ kó mọ̀ pé ọlọ́run ọlọ́run pé ọ̀nàwó sí mi ọ̀nàwó lé lórí. Babs Alep mm. wọ́n ní ìyàwó kíyàwó tó bá ní òun ò ní fààyè gbà kíyà àwọn kó gbé papọ̀ pẹ̀lú àwọn mm. wọ́n ní àwọn ìyá lè dáàtà ni wọ́n ní kó mm-hmm. padà sí inú ilé mọ̀lẹ́bí wọn kó padà sí mm-hmm. family house wọn mm-hmm. wọ́n ní ìyá àwọn wọ́n ní wọ́n ṣe iyebíye sáwọn púpọ̀ wọ́n ní my mom is too precious ìyàwó wà láàyè ìyàwó hmm. ìyá wà láàyè ìyá. bẹ́ẹ̀ni hmm, hmm. Eh, awo labi ọlátúnjí samson wọn ní àkó ojúmọ́ àsìkò ètò wọn ní ọ̀rọ̀ tí ẹ mú wá yìí ọ̀rọ̀ tí ó ń ṣẹlẹ̀ báyìí báyìí báyìí nínú yàrá kan ni ah, ah. wọ́n ní ìyá ọkọ pẹ̀lú ìyàwó ọmọ mẹ́ta àti ọkọ ni wọ́n ń gbé báyìí wọ́n ní ohun tí mo rí ń bẹ̀ ni wípé inú ò gbà láàyè ò gbà wọ́n ní ìyàwó máa mú sùúrù gan ni Ọlátúnjí láti ẹ̀yìn girama nìbàdàn ẹ ṣe gan ni àdúpẹ́. àtẹ̀jíṣẹ́ èyí tó sì tún wá láti ọ̀dọ̀ arákùnrin adégbènrò adélékè wọn láti ìpínlẹ̀ ondo làwọn ti fi àtẹ̀jíṣẹ́ yìí ṣọwọ́ wọn ní gẹ́gẹ́ bí a ti ṣe sọ pé inú òsè láàyè ọ̀gbà wọn ní kò séèwọ̀ nínú kí ìyá ọkọ gbé ilé ọmọ ẹ̀ wọn ní ṣùgbọ́n ìkìlọ̀ fún ìyá ọkọ tó bá fẹ́ gbé ní ilé ọmọ tó níyàwó ni wípé kí wọ́n mọ̀mọ́ tójú bọ tí ọ̀bà kàn wọ́n. bíi Ah, wọn ò bá tiẹ̀ wá bá wa ṣàlàyé o ẹ̀ ń bóyá ká tiẹ̀ mọ àwọn nǹkan tí kò bá yẹ kí wọ́n mọ̀ tójú bọ̀ káwọn ìyá ọkọ náà táwọn náà bá ń lórí ọ̀fẹ́ láti gbọ́ wa kí wọ́n lè mọ̀ pé àwọn bíi báyìí lèèyàn máa ń dé àwọn bíi báyìí èyàn tójú bọ̀bẹ̀ hmm. Bashiru Ọpẹ́olúwa làwa wọ́n ní obìnrin yóò ní láti ní sùúrù tó pọ̀ ni o hmm. wọ́n nítorí tó bá pẹ́ tó bá yá òun náà wàá di ìyá ọkọ mm. Mm, tó sì jẹ́ wípé irúfẹ́ tó náà Bashir wọ́n ní yọ padà gbà o mm. Bashiru Ọpẹ́ Olúwalàwà lórí Facebook ni wọ́n ti fi àtẹ̀jíṣẹ́ sọwọ́. àtẹ̀jíṣẹ́ lè wọlé látọ̀dọ̀ Alani Adéṣọ̀kan láti ìpínlẹ̀ Ọ̀ṣun àwọn náà ní ìwà burúkú ni kí ìyá ọmọ lọ wà lé ìyàwó ọmọ ẹ̀ lọ́rùn wọ́n ní ìyá ọkọ tó bá ṣe bẹ́ẹ̀ ó yẹ pé ṣé ìyá ọkọ tiẹ̀ náà fi ayé ní lára nígbà tí òun náà wà ní tó ń ṣòwò ọmọ. àtẹ̀jíṣẹ́ ti pọ̀ ń bí gan ká lọ sórí text message bóyá kí wọ́n kàn máa ka orí Facebook kí èmi máa mhm. ka orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ eléyìí wọ́n ní orí ọrùn ẹ̀ káàárọ̀ wọ́n ní tí ìfẹ́ bá wà wọ́n ní kò sí ẹni tí kò lè bá yàn gbé wọ́n ní kí obìnrin yẹn kó ní sùúrù gan Táíwò ẹlẹ́gbẹ̀dẹ́ láti àwa ìlápòrò nílùú Ìjẹ̀bú àtẹ̀jíṣẹ́ wọn mọ̀ká yẹn. àtẹ̀jíṣẹ́ eléyìí wá láti ọ̀dọ̀ wọ́n bọ̀ o èèbọ̀ wọn èkó o wọ́n ṣẹ̀ yọ àákétì ni o <laughs> wọ́n pe Oyèdèjì Mútíù Ọládìméjì wọ́n ní ọ̀rọ̀ gidi ni wúmà yẹn sọ wọ́n ní gbogbo obìnrin náà máa wá gbogbo obìnrin náà ló sì padà máa wá di ìyá ọkọ wọ́n ní ohun tí a bá ṣe lónìí ọ̀rọ̀ tán ni lẹ́yìn wá ọ̀la àtẹ̀jíṣẹ́ eléyìí ìyá wa ìyáàfin Dùnní Adéjìmí ìyálóde múlẹ́rọ ni wọ́n fi sọwọ́ wọ́n ní ojúmọ́ rẹ̀ orí àti ọ̀run wọ́n ní ilé tí náà kò ní bàjẹ́ o wọ́n ní kí obìnrin yìí kó lọ ṣe ọ̀pọ̀lọpọ̀ sùúrù ni o wọ́n ní àwọn ìyá ọkọ wọ́n ní wọ́n pọ̀ báyìí níta wọ́n ní kó má fi àwọn ọmọ ẹ̀ sílẹ̀ wọ́n nítorí ìyá yìí tí wọ́n ní ìyá yìí ti kọ́ wọ́n nítorí ìyá yìí wọ́n ló ti kọ́ ọmọ tiẹ̀ ọlọ́run á gbé e lékè ìyá ọkọ ẹ̀ iléeṣẹ́ fresh kò ní bàjẹ́ forward ever backward, backward never. never ìyá wa dùn ní adéjìmí ẹ ṣeun ìyá wa dùn ní adéjìmí ìyálóde múlẹ́rọ́ àtẹ̀jíṣẹ́ kan náà tó wọlé ní Facebook ni arákùnrin yìí wípé ní tàwọn ń tàwọn tí ọkùnrin ò bá fẹ́ wàhálà fún ìdílé rẹ̀ kó mú ìyá rẹ̀ kó fi ìyá rẹ̀ sí ipò ìyá kó sì fi ìyàwó rẹ̀ sí ipò ìyàwó pé torí ipa tí ìyàwó lè kó ìyá lè mọ́ lè kó ńgbà míì ipa tí ìyá sì lè kó ìyàwó lè mọ́ lè kó ń gbà mí. a kó ojúmọ́ orí àtọ̀run orúkọ mi ni akin pẹ̀lú olúwa ṣẹ̀yẹ tọ́pọ̀ èèyàn mọ̀ sí aṣẹ́gun wọ́n ní ìmọ̀ràn àwọn fún arábìnrin ni pé kó gbà pé ilé ẹ̀kọ́ tuntun mìíràn òun náà ni òun wà o wọ́n ní kó wá ní ọ̀pọ̀lọpọ̀ sùúrù àti ìfaradà síwájú sí i àtẹ̀jíṣẹ́ wọn mọ̀ ká. Hmm, àtẹ̀jíṣẹ́ wọn lé o ní pòròpòrò ni o ní ti tèmi o kò sí nǹkan tó burú níbẹ̀ ó máa Mm. ọlá fatia ó máa ń wà lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ obìnrin ètekéte dẹ̀ pọ̀ fún mm. àwa obìnrin fún àpẹẹrẹ mm-hmm. àfẹ́sọ́nà ọmọ tèmi mo mú un gẹ́gẹ́ bí ọmọ ni tí mo bá lọ visit wọn mi ò mind kó wọ kitchen láti dáná fún mi nítorí kò ní dìde lórí bẹ́ẹ̀dì ní nine a.m. ń o ọ̀rọ̀ rẹ o nígbà téèyàn bá fún ìyá ọkọ rẹ̀ lóúnjẹ èdè mẹ́sàn-án àárọ̀. ó sì ń pa mí lẹ́rìn ọlá fẹ́tí àláti àgbẹ̀ ni àwọn ní kí arábìnrin yẹn kó ní sòro tó pọ̀ àmẹ́lẹ̀ ìpa mí lẹ́rìn ẹni ní ìlú mọ̀ká wàláhì this matter is simple wọ́n ní if the pressure is too much for her let her bring her home mother too ah. wọ́n ní the situation will change Ah, automatically alhaji alhaji laide lọri sọwálẹ̀ easy bẹ́ẹ̀ yẹn wọ́n sọ lédìlé big brother <laughs> big brother naija. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó ojú olúwa ló lè tó. já padà sójú òpó ká máa ṣe ní àlàfíbọ̀ ẹ ló ẹ̀ mà káàárọ̀. ẹ lọ káàárọ̀. Mandela rẹ o Mandela láti Jerusalem shalom shalom. wọ́n lẹ̀ ń wálé wa o. sàbá shalom. wọ́n lẹ̀ ń wálé wa o. ilé wa rí dàrú o. àmín àmín ọ̀rọ̀ rẹ̀ bá wa dá sí. àmọ̀ràn mi hmm. àmọ̀ràn mi ó kàn ń sọ sí àwọn ìyàwó kásìkì àwọn ìyá ọkọ olùdíje kásìkì àwọn ìyá ọkọ náà lọ́dọ̀ tèmi náà pé táwọn náà bá ti dé ilé ọmọ wọn náà ẹdùn kẹ ṣé àwọn ìyá ọkọ máa ń ṣe àṣejù ni. ṣé wọ́n láwọn àwà kan lọ́wọ́ ni ṣé wọ́n láwọn àwà kan lọ́wọ́ ṣé kò ni. ẹ ti gbọ́ nǹkan kan rí tán láwọn ìyá ọkọ máa ń ṣe ni. ẹ ẹ bẹ́ẹ̀ ló ti tèmi àwọn ìyá ọkọ máa ń fi tẹ́lá kọ́bìnrin mẹ́wàá jọ mẹ́jọ méje nu wọn hmm. ìyá ọkọ sì ní pé orogún ní orogún náà máa ń mú ìyá ìyá ọkọ wọn tó àwọn fi máa ń kọ́ tuntun wàhálà nìyẹn hmm, hmm. lójú tèmi o tó àwọn máa ń kọ́ tuntun wàhálà nìyẹn tó fi máa ń mú ìyá ọkọ wọn orogún náà máa ń mú ìyá ọkọ wọn. ẹ ṣeun èmi tí ẹ fẹ́ kí àwọn èèyàn wá. hello. hello. hello. rédíò ẹ káàárọ̀. ẹ̀yin ilé àbíkẹ́ kúrò ń bẹ̀ àmì ẹ káàárọ̀. ẹ káàárọ̀ ọkọ yín bọlẹ tí ń dá sí i. wọn tún bá lẹ́yìn ọgọjì láti jẹ gbogbo. tọ à ń gbọ́ sá o kí lè rí yín sá o. ọjọ́ mẹ́ta. ọjọ́ kan pẹ̀lú ẹ. ṣe rí arábìnrin yẹn hmm. kó fi ọ̀pọ̀lọpọ̀ sírú kan ọ̀rọ̀ ẹ̀ àtòní kò lè tó àtànà. àtòní mo ní òtá tànà má nà. bẹ́ẹ̀ ni kò fi ọ̀pọ̀lọpọ̀ sírú kan ọ̀rọ̀ tó bá sọ pé òun fẹ́ kó jáde nílé ọkọ òun tó bá fẹ́ lọ kọ fún tí ẹni náà bá níyà kọ kó tí ẹni náà bá níyà kọ ṣùgbọ́n tí hmm. kò kúrò ń bẹ̀ ni. kó má fìyà jẹ ara ẹ kó má dé fìyà jẹ àwọn ọmọ ẹ tàbá rí àwọn ìwà tó ń fún ara ẹ hù tó tẹ ìyá ọkọ ẹ lọ́rùn kó ṣe àtúnṣe lọ́dọ̀ ìyá ọkọ ẹ. olè hmm. àlè onílé náà lè ní ìwà tiẹ̀ lọ́wọ́ kó fúnra ẹ ṣàtúnṣe hmm. lọ́dọ̀ ìyá ọkọ ẹ. ìmọ̀ràn tèmi ìmọ̀ràn tèmi nìyẹn. ó ẹ ṣe gan ni àdúpẹ́ Alhaji Rafiu láti orílẹ̀-èdè Kuwait hmm. mo rí àtẹ̀jíṣẹ́ wọn wọ́n ní ẹ káàárọ̀ ẹ kú ètò wọn ní ọ̀nà yín ò ní dàrú àmì àti tìyín náà wọ́n ní tí ó bá jẹ́ wípé lódodo ni arábìnrin yìí bá ní ìfẹ́ sí ọkọ rẹ̀ wọ́n ní kí ó mọ̀ wípé iṣẹ́ òun kò gbọ́dọ̀ fi ṣe àkóbá àtúbọ̀tán aburú láyé o àti lọ́run wọn nítorí ìdánwò ní gbígbé papọ̀ ìyá ó sì wà ní gìgísẹ̀ ìyá rẹ̀ wọ́n ní nípa àdí èyí kí arábìnrin yìí kó fi ìbẹ̀rù ọlọ́run bá ọkọ àti ìyá ọkọ rẹ̀ lò papọ̀ tí ó bá sì wu ìwà rere pẹ̀lú ìyá ọkọ rẹ̀ wọ́n ní yóò lékún ìfẹ́ ìyàwó yẹn hmm, lọ́kàn ọkọ rẹ̀ dáadáa sí i mm-hmm. Alhaji Rafiu láti orílẹ̀-èdè Kuwait Alhaji Rafiu Oṣuọlálé adúpẹ́ o. Ọlálẹ́yẹ Facebook wọ́n ní àwọn ìyá mi wà wọ́n qualify láti gbé ọ̀dọ̀ ọmọ wọn ọkùnrin tó níyàwó wọn làwọn ìyá mi sì wà tí wọn ò qualify ẹ ṣé wọn lè jẹ́ àmọ́ tí ìyá kan fi qualify àwọn ìwà tó lè yí tá a lè sọ pé a rí tí wọn ò fi qualify àbí àwọn ìwà tá a lè sọ pé kò jẹ́ wọn tí ò lè jẹ́ wọn qualify ṣáà lè jẹ́ àmọ́ bẹ́ẹ̀ ah, bá lè pè wọlé ẹ̀jẹ̀ àtẹ̀jíṣẹ́ kan ni wọ́n ní ẹran tí kò yí kò wá ọ̀bẹ wọ́n ní ìyá ọkọ àkọ́bí mi dìjọ ń gbé nígbà tí ó bímọ wọ́n wọ́n ní ṣùgbọ́n sùúrù lọ́gbà o láìpẹ́ mo mọ̀ wípé yóò yí padà Fatai láti ìyànà chọ́ọ̀chì nílẹ̀ hmm. Ìbàdàn ẹ ṣé àdúpẹ́ ẹ̀ló ẹ̀ káàárọ̀ o. ẹ̀ló ẹ̀ káàárọ̀ o. ẹ̀ káàárọ̀ o. ẹ̀ káàárọ̀ akó ètò o. Hmm, ètò rẹ hmm. o. orí àtọ́rinléwò ní dàrú o. àwa rèé o àmì ẹ̀ pọ̀. ẹ rí ìmọ̀ràn tí mo fẹ́ gbà ojú mi lèmi àtòfin wo. ẹ ṣáà o ẹ̀rí ọ̀pọ̀ irú ìṣòro báyẹn ọ̀dọ̀ àwọn ọ̀gá ló pọ̀ sí jù. ẹ̀jẹ̀ bá ti fẹ́ kí lè rè orí ni yóò ṣe rí. bẹ́ẹ̀ ni ó ṣe tó gan. ọ̀pọ̀lọpọ̀ ọkùnrin kó tó di pé ìyàwó gan wọlé ni wọ́n ti gbin àwọn nǹkan kan sí ìyá wọn lọ́kàn nípa ìyàwó tí ń bọ̀. Hmm. Hmm. bẹ́ẹ̀ náà ni wọ́n tún ti gbin nǹkan sí inú ìyàwó nípa àyà wọn. Hmm. ẹ̀rí tí ilé ọba tòrò ọkọ ni ó ra ilé gbé fún ìyàwó rẹ̀ òun náà ni ó sì ra ilé gbé fún ìyá rẹ̀. fún àpẹẹrẹ nígbà tí ìyàwó bá wà lójú ọ̀nà tó bá ṣẹ̀ṣẹ̀ kan tó ti lọ́ọ̀rù fún ìyá rẹ̀ bẹ́ẹ̀ tó o bá ti ń tọ́jú ẹ̀ bọ́ yóò tiẹ̀ fẹ́ fún yàrá rẹ ní nǹkan kan gan ni tí wọ́n lu ète pé ah mọ̀ mi àbá àwọn tí àwù rẹ̀ ti ń bọ̀ lójú ọ̀nà tó ní gbé fún yín mhm ẹgbẹ́ ìyàwó ti máa fojú rẹ wo ìyàwó pé ìyàwó dáadáa ní bọ̀. tó o fẹ́ lọ fún ìyàwó rẹ ní nǹkan tó pé wọ gangan lápò ara rẹ ni tó o délé wọn o ti wọlé o tó ní mọ̀ mí ni fọ́. kẹ́mi hmm, hmm. yóò sọ pé ah, ewúrú ìyá kan ńlá tí mo fẹ́ lọ báyìí. Hmm, wọ́n ní bó ń gbá ah, bá ṣe pé bẹ́ẹ̀ ló ṣe ẹ ṣe wá ló kọ ẹlòmíì tó wá jẹ́ ìyá lè wá lò. ọkọ mi ó wá dalérú kíyàwó tó wọlé yóò dẹ̀ ti dalérú kíyà ká mọ ète àti ọ̀nà tá a gbà mú ilé wa ró. ká fi balance láàrin ìyàwó àti ìyá wa. bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni hmm. ọrùn ó ti ó ti yé yín dáadáa. ọpẹ ọkùnrin tó bá ti lè ṣe déédéé láàrin ìyàwó ẹ àti ìyá ẹ. ẹ wo ẹ wo bẹ́ẹ̀ ló ṣe rí bẹ́ẹ̀ ló ṣe rí. ọ̀rọ̀ làákà yẹn sọ ọ̀rọ̀ làákà yẹn sọ. ẹ wo ọ̀rọ̀ tí ẹ gbé wá ní àárọ̀ ìbáyìí ní ìsìn ọkọ farabalẹ̀ kò ní gbọ́ tẹnu ìyàwó yóò sì bẹ̀rẹ̀ sí gbégbèsè tó wù tí obìnrin kan sọ tó lóun sì lo ìyá ọkọ fún ní di eighteen years. ìyá gbẹlọdọ ọkọ ní farabalẹ̀ bọ́ tẹnu ìyàwó yóò sì kìbálẹ̀ yọ ọmọ rẹ̀. ọ̀pọ̀ lọ́wọ́ àwọn ọkùnrin o àwọn ọkùnrin ká pe àárọ̀ àti ọ̀dọ̀fin náà wà. ọkọ ilẹ̀ kan sísà Babátúndé láti ìlú Ìbàdàn ni. ẹ ṣeun àdúpẹ́ ah, ẹ ṣeun àdúpẹ́ sà. Eh, àtẹ̀jíṣẹ́ yìí wọ́n ní sàmà wọ́n ní ó gba ọ̀pọ̀lọpọ̀ àgbọ́yé àti sùúrù tó pọ̀ gidi gan fún ọkùnrin láti lè fààyè gba gbígbé hmm. pẹ̀lú ìyá rẹ̀ àti ìyàwó rẹ̀ nínú ilé kan oṣù hmm. lábẹ́ òrùlé kan náà hmm. wọ́n ní ní ti àwọn wọ́n ní àwọn sọ wípé ọkọ ló ń láti gbé gbogbo ìgbésẹ̀ kó gbàyànjú láti rí i dájú pé kò fi síbì kan ó ń ṣe dọ́gba láàrin ìyá ọkọ àti ìyàwó wọ́n ní lóòótọ́ àti lódodo wọ́n ní kò sí nǹkan kan tó lè ń bẹ Táíwò Ògúnmádéjì Esquire àwọn ni wọ́n fi àtẹ̀jíṣẹ́ yẹn sọ̀wọ́. àtẹ̀jíṣẹ́ kan náà wà ń bí ọláńṣẹ́rẹ́ ọláníyàn igilango èbó wọn èkó wọn sì bá wọn gbìyànjú láti fi àáké fọ́ sí wẹ́wẹ́ wọ́n ní kò sí èèwọ̀ kankan kò sí ní tó burú nínú kí ìyá ọkọ gbé ní ọ̀dọ̀ ọmọ rẹ̀ wọ́n ní nǹkan tí arábìnrin yẹn tàbí obìnrin tó bá wà nínú irú ipò yẹn tó bá wà nínú ẹ̀ báyìí tó nílò láti ṣe ni àti fi sùúrù kún sùúrù wọ́n ní kí irú ọkùnrin tó sì mú ìyá ẹ̀ sọ́dọ̀ tíya rẹ̀ ń gbé pẹ̀lú ìyàwó náà kó náà kó fi ọwọ́ sowọ́pọ̀ pẹ̀lú ìyàwó rẹ̀ wọ́n ní báwọn ṣe ń sọ̀rọ̀ ń tàwọn yìí o wọ́n ní láti ọdún 2014 ni ìyá ọkọ àwọn ti wà ní ọ̀dọ̀ àwọn wọ́n ní ṣàṣìfẹ́ gbọ́ ìyá ọkọ àwọn kò lè ṣe anything lẹ́yìn àwọn hmm. níbi tí ìfẹ́ yẹn tó wà dé tọ́ ọ̀rọ̀ nù o. ìyá wa adébọ́lá láti orílẹ̀-èdè amẹ́ríkà wọ́n ní ẹ káàárọ̀ orí àtọ̀rùn wọ́n ní ní ti àwọn o àwọn ò sọ fún arábìnrin yìí pé kó ní sùúrù tó pọ̀ gan-an wọ́n ní tó bá jẹ́ wípé màmá rẹ̀ ni ó ń gbé ní ọ̀dọ̀ wọn ńkọ́ wọ́n ní torí àwọn ìyá ìyàwó kan àná máa ń gbé ní ọ̀dọ̀ ọkọ àtìyàwó wọ́n ní kó gbà wípé ìyá tiẹ̀ gangan náà mm. òun wá ní ìyá ọkọ yìí o wọ́n ní gbogbo ìgbà ló máa máa bílèmù ìyá ọkọ wọ́n ní sùúrù ló gbà wọ́n ní lágbára ọlọ́run á borí gbogbo nǹkan èyí tóun rò gẹ́gẹ́ bí ìṣòro yìí wọ́n láwọn ń sọ nínú òrìrì ni talking from experience. tọ́ Fatima Ìṣọ̀lá orí àtọrun ẹ̀kú ojúmọ́ ẹ̀kú sí ọpọlọ ilé tí kò ní dàrú àmì wọ́n ní kí obìnrin yẹn kó lọ ní sùúrù gidigidi gan ni o wọ́n nítorí pé bálọ̀bálọ̀ àbò ń bọ̀ ká gba ẹyọ àbí méje sí ká tó máa dágbére lára ẹ káàárọ̀ ojúmọ́ ni o. dókítà aláàjì wọ́ọ̀dù ọlọ́run ní kó bàjẹ́ o ọlá ìtàn àgbẹ̀ mọ̀nìlá ti gbòde o. Hmm. Hmm ẹ ṣe rí lórí ọ̀rọ̀ tí ẹ mú wá láàárọ̀ ẹ̀ mm. nǹkan tó dáa ni tí ẹni tó jẹ́ ọkọ kó mú ìyàwó ẹ̀ sọ́dọ̀ gbẹ̀yìn tó máa ń fà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ni pé ẹ kó mú ìyá ẹ̀ sọ́dọ̀ ẹ má bínú ẹ̀jọ̀ ní tó máa ń fà ní ọ̀pọ̀lọpọ̀ ọ̀gbà ni pé ọ̀pọ̀lọpọ̀ ìyàwó wọn kì í ní àfaradà pẹ̀lú wà sí irú àwọn ìyá báyẹn tán máa ń wù. Hmm. ẹlẹ́ẹ̀kejì ni pé àwọn ìyá tí wọ́n máa ń mú sọ́dọ̀ náà àwọn ìyá yẹn ìmí inú wọn wọ́n máa ń tójú bọ nǹkan tí kò yẹ kán tójú bọ. Hmm. Hmm. bóyá ọkọ ní tí ó fi sílẹ̀ ní inú lélelé tó jẹ́ bí owó ìyá mi lè sọ pé ah kó tí ọmọ ẹ̀ bá dé kó sọ pé ah nítorí òun fi ń jẹun yìí ó ti pọ̀ ju ó ọbẹ̀ tí ìyàwó ẹ̀ ń sè ó ti ṣe kinní jù irú nǹkan báyẹn ó kù díẹ̀ káàtó irú nǹkan báyẹn ó kù díẹ̀ káàtó bẹ́ẹ̀ pé àwọn ìyá yẹn wọn kì í ṣe àtojúbọ̀ àwọn obìnrin yẹn náà àwọn náà ò ní máa wọ́ wọn lẹ̀ pé bí òun ṣe ìyá ọkọ wọn gbọ́dọ̀ gbé pẹ̀lú wa fún díẹ̀ yìí onílé nílọ́wọ́ àlejò náà di fẹ́rù ni hmm. ẹ ètò kò ní bàjẹ́ o adéyẹmọ nínú àti rò. ẹ mọ̀ sí o. ẹ ló ẹ káàárọ̀. ẹ ló ẹ káàárọ̀. ẹ mà káàárọ̀. ẹ káàárọ̀ mà ní àrùkàn. mrs ọ̀ṣọ́ ló pè ó. ìyàwó ọ̀ṣọ́ ẹ lẹ́ mà. àwọn nìyẹn o ẹ hmm. kó jẹ́ mẹ́ta o. ọjọ́ kan pẹ̀lú ẹ. advice lèmi kàn need láti give fún everybody tó ń gbọ́ because ṣẹ́rí ẹni tó bá ti máa tó bá ti máa dàgbà láyé yìí ojú ẹ̀ á rí nǹkan tí ojú àgbàlagbà bá ń rí hmm. tó bá ti ń gbàdúrà pé kó o dàgbà nǹkan tí àwọn àgbàlagbà bá ń rí nígbà kan bá dàgbà ojú ẹ̀ á rí hmm. bọ́n ń yàgbẹ́ sára ni èèyàn náà máa yàgbẹ́ sára hmm. bọ́n ń ṣe gá ni èèyàn á ṣe gá wọ̀rẹ́bà tán bá ń ṣe lèèyàn máa ṣe so àdúrà nìyàn fi ń gbà fúnra àyàn ìyá ọkọ ìyá ìyàwó because everybody kind of focus on ìyá ọkọ ìyá ọkọ àìbá ìyá ìyàwó hmm. ìyá ìyàwó mi gan ó máa gbé lọ́dọ̀ èèyàn náà tó máa dàbí pé kí ilé ayé kó parẹ́ ó máa dàbí ogun so it goes both ways but ká wò ó pé ṣe rí tí àgbàlagbà bá ti ń dàgbà wọ́n máa ń ṣìwàhù wọ́n máa ń hùwà bí ọmọdé ni hmm. wọ́n lè máa ké pàápàá wọ́n lè ṣe mọ̀ a lot of things ní àgbàlagbà ni wọ́n máa ń ṣe tán bá ti di àgbà hmm. tó jẹ́ pé a máa wonder pé why bọ́ nítorí pé ibi tá a ti wá a kì í a mọ bí o ṣe máa ń rí hmm. but irú àwa tó jẹ́ pé ibi tá a wà bíbá irú iṣẹ́ tá à ń ṣe nìyẹn I understand when somebody is really old the way they behave is different. Mm so iṣẹ́ rí tí gbogbo wa bá ti mọ ìyẹn ó máa jẹ́ ká ní open mind mm. Mm. tí a bá lè ti ń wò pé àwa náà máa débẹ̀ ní ìjọ kan náà a lè máa fojú fo a lot of things ìdá mm. ìyá ọkọ ìyá ìyàwó anyone any one of them should be able to live with us láì má sí wàhálà kankan nítorí pé ara wọn la ti jáde náà ṣé àwa náà ò ní dàgbà ni ṣé àwa náà ò ní lọ gá àwọn ọmọ tiwa náà gbé ńjọ kan náà ni so individual kìnìún ni then ṣe rí ọkọ àti ìyàwó náà ọkọ àti ìyàwó ní láti ní understanding mm. how this thing work hmm. kéèyàn kan máa block ojú ẹ kéèyàn kan máa sọ pé hmm. pé ìyá ìyá kìnìkan kí hmm. àwa méjèèjì ká ṣiṣẹ́ ká fi ọwọ́ wọwọ́ ká láti lè mọ how to deal with these people. Mm. because èmi for example nígbà tí màmá tèmi wá sí ọ̀dọ̀ mi ní America ń bíbá yìí tí màmá mi fẹ́ máa dá sí ọ̀rọ̀ èmi àtọkọ mi I actually told my mother pé màmá mo ní kẹ́ wá jayé ń bí mi wọn ní pé kẹ́ wá dá sí ìjà wa. àní ẹ wá bá a parí ìjà mm. yes that was what I told my mother and you know what from that time títí títí màmá mi fi tẹ́rí gbaṣọ màmá mi ò dá sọ̀rọ̀ wa mọ́ mm. hmm. tí n bá ti dé níbàdàn báyìí tí n bá ti wá lọ lédè màmá mi máa wà lọ́dọ̀ wa for months tí ò dẹ̀ ní sí ẹni pé màmá yóò dẹ̀ ń dá sí nǹkan kan kò sí wàhálà kankan hmm. the same thing la ṣe fún ìyá ọkọ mi náà a hmm. sọ fún ìyá ọkọ mi ni pé mọ́mì àwa méjèèjì la ní relationship yìí hmm. nǹkan tá a bá ti sọ in fact ìyá ọkọ mi at one point ó ní bóyá mo gbé nǹkan fọmọ òun ni pé because nǹkan tó bá ti bá lẹ́nu mi náà máa bá lọ́dọ̀ lẹ́nu ọmọ so that's the way marriage should work. Hmm alàgbà tábà ti wà ń bẹ ìdá ìyá ọkọ ìyá ìyàwó ìyá akẹ́ni kàbúrò àbí whatever hmm. tábà ti wà ń it's always gonna be a problem. Mm. so kẹ́ni yẹn kàn fojú wo pé it's part of pé o gbé ìyàwó it's part of nǹkan tí awáyé hmm. ilé ayé wa ṣe àti hmm. tó bá ti lè fojú wo bẹ́ẹ̀ kò ní ní any problem kankan just tọ́jú ìyá ọkọ ẹ as bó ṣe máa tọ́jú ìyá ẹ nítorí ọjọ́ ọ̀la ẹ tó bá ra aṣọ five thousand fún yẹ make sure pé aṣọ five thousand ló ra fún yẹ ọkọ ẹ nítorí nǹkan àṣeélẹ̀ òun ni àbọ̀ wa bá. àṣeélẹ̀ làbọ̀ wa bá ẹ mm. ṣé gan ni ìyá wa ẹ ṣé àdúpẹ́ mà ẹ bá kí gbogbo àwọn èèyàn wa lórílẹ̀‐èdè amẹ́ríkà. ọjọ́ ti lọ àsìkò ti kó wa ń ah, papá mọ́ra àrí ọjọ́ mọ́sọ̀ lókùn mọ́lẹ̀ a kí gbogbo èèyàn tí ẹ lórí ọ̀fẹ́ láti bá wa dá láàárọ̀ ìpápá gbogbo ẹ̀yin tí ẹ pè wọlé gbogbo ẹ̀yin tẹ́ fi àtẹ̀jíṣẹ́ sọwọ́ yálà lórí Facebook ní o tààràtà lórí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ wa ní o gbogbo yín pátápátá òun la kí láì dẹ́ sí adúpẹ́ lọ́wọ́ ọlọ́run adúpẹ́ lọ́wọ́ yìí. ẹ̀yin táyì náà ń gbìyànjú láti pè lábẹ́ aṣọ tọ́já pójú òpó lódì àbẹ́yìn tẹ́ ẹ jẹ́ silent listener lọ kádàrá akẹ́yìn náà akẹ́yìn náà ẹ ṣe òótọ́ ìfọkàn bá wa lọ adúpẹ́ àti gbogbo ẹ̀yin èèyàn pátápátá. tàbí ṣùgbọ́n kankan ò sí ẹni ọ̀rọ̀ kan àwọn pàpà a mọ̀ pé wọ́n gbọ́ wa tọ́jà pé wọ́n gbé ọ̀rọ̀ tí wọ́n wá wọ́n lórí ọ̀fẹ́ láti gbọ́ wa láàárọ̀ yìí àwọn míì náà tọrọ sí kan gbọ̀ngbọ̀n tọ́jà pé wọn ò tí ì di agbọ́ ni bó ṣe ń ṣẹlẹ̀ lọ́dọ̀ ẹni tọ́lọ̀rọ̀ yìí ní ń ṣẹlẹ̀ lọ́dọ̀ tí wọ́n. ẹ rí i pé eh, bákan náà òun náà lọ̀rọ̀ padà rí torí pé gbogbo ohun tí a sọ fún yín gbogbo ìyànjú tá a ti gbà yín àwa nígbàgbọ́ pé pẹ̀lú eléyìí tẹ́ tún gbọ́ wa pọ̀ gan. ẹrù mi mo jókòó tí ẹrù mi mo jókòó tí ọkọ wa ní ọkọ wa ní ajókòó tí. bẹ́ẹ̀ni sùúrù èsè nǹkan tí. ìrìn àjò tọkọtìyàwó ọba bẹ̀rẹ̀ tọmọ ò lè wọ ọmọ ọkọ lakọríà tó rọ mọ. bó ti rí nu. ẹ̀mí mímọ́ ọmú rere. ká máa fi eléyìí ṣe lọ lọ́sẹ̀ yìí pẹ̀lú bógo bó ṣe ń jẹ́ tọ́lọ́run bó bá di ní ọjọ́ mẹ́jọ á wá oníyàn ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ bá wà fẹ́ jẹ́ gbogbo yín pátápátá òun la kí pé ẹ ṣeun púpọ̀ o ẹ àìbínú mú ìwá akínsọjí àbíà òun la mojú ẹ̀rọ hmm. tolú àti jíde ń bẹ lẹ́nu lóró adékùnga òun ṣọlá tẹ̀là nídìí ẹ̀rọ amúnáwá àwọn èèyàn wa nídìí ẹ̀rọ alátagbà lápá bí àti lókè ọ̀hún gbogbo yín pátápátá ó la lù lọ́gùn ẹnu akansara ọwọ́ méjèèjì sí yín pé ẹ kú iṣẹ́ takuntakun lẹ́yìn ètò yìí ẹ lè bá orí àti ọrùn ẹ lè bá wa sọ̀rọ̀ ọ̀rọ̀ tó bá ní í ṣe pẹ̀lú ìdílé nìkan ó lẹ́ lè pè wá sí o ọ̀rọ̀ ìdílé tẹ̀yìn gan tí ẹ fẹ́ ká bá yín tẹ́ pẹpẹ rẹ̀ lórí ètò yìí ẹ mọ̀ wípé bí ẹrù bó bá kọ òkè bó bá kọlẹ̀ ó tún níbì kan táwọn àgbàlagbà tí wọ́n máa ń gbé kà àwọn tọ́lọ̀ ń lò àwọn náà láàgbé wá bá àwọn ọlọ́gbọ́n àwọn olóye àwọn èèyàn mẹ́sàn káàkiri àgbáyé. ó sì lè jẹ́ pé lábẹ́ aṣọ lọ́lọ́run ó ti fún wa ní làákà ìtàlò láti tọ́ sọ́nà. bàbá sì bá yín sọ bẹ́ẹ̀ bá gbà tá a sì mọ̀ pé ó léwu fún yín ẹ́ a sì bá yín gbé wá sí orí afẹ́fẹ́ irú tí arábìnrin tá a bá sọ sọ sọ sọ tí wọn ò gbà á láti gbé wá sórí afẹ́fẹ́ bá àti ẹ̀ sọ torí tiwọn ó ti kún àwọn náà lọ́kàn ni ó ti kún wọn lọ́kàn ni torí àwọn ọmọ wọn àti torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn táwọn náà wà nínú orúfẹ́ kò bẹ́ẹ̀. ọ̀dà pẹ̀lú bẹ́ẹ̀ náà ni ẹja ara máa ṣe ẹnu déédéé síbí fún tòní tọ́ba tó di ọjọ́ mẹ́jọ àkọ́tún ètò múlẹ́rọ́ ń bọ̀ kẹ́yìn náà kẹ́ mọ́tọ́wọ́ tí ń dùn yín bọ́ sọ bá a ti ń fọn rere rẹ̀ yìí hmm. torí pé adárùnmọ́ra làrùn ń pa ẹni tẹ́ fẹ́ bá ọrùn sọ èmi tẹ́ ń gbọ́ yìí Dr Olútáyọ̀ Fálétí yèyé agbẹ́dẹ́gbẹ́yọ ẹ̀yà tètè pè mí sójú òpó zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five tó ó tún dijá mẹ́jọ. nọ́mbà ẹyọ kan ṣoṣo lólùjásí ọ̀dọ̀ òrí òun náà ní zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen òun náà ló wà lórí whatsapp bí ẹ bá lórí ọ̀fẹ́ láti lè kọ́ kó gùn ẹ lè fi ohùn sọwọ́ ẹ lè send a voice note gẹ́gẹ́ bí àṣà àwọn olóyìnbó ká máa fẹ́ lè ṣe lọ lọ́sẹ̀ àtòrí àtọrùn a tún padà wá tó bá di ní ọjọ́ mẹ́jọ kẹlẹ́mi ó má gbà á ọlọ́run ó sọ pàdé wa o ìpàdé wa bí ayọ̀ bí oyin waheed akíntáyọ̀ ló kọ́ mi ìlú mọ̀ọ́ká pírẹsẹ́ńtà ẹ̀ lẹ́ńbẹ̀ọ́ òde làbọ̀. láago méje ìròyìn ajá àbálẹ̀ ń bọ̀ o. пять легу. sí mọ́ lọ́jọ́ òní ọkọ̀ lájọ́ bẹ̀rẹ̀ ọ̀sẹ̀ tó kọjá bàbá tó wà láyé bí aláìsí ọkọ̀ lájọ́ jubilé lóṣù tó kọjá tó ti di láńlọ ní mọ́ṣúárì ọkọ̀ lájọ́ ké happy new year tí wọ́n ti filẹ̀ bóra bí aṣọ. bàbá olóore o. mo mọ̀ pé wá. mo mọ̀ pé mi wá ọpẹ́ mi bàbá. ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti fi mú èmi kò san jù wọ́n lọ. oore ọ̀fẹ́ ńlá má ni mo rí gbà. sọ mí dòmìnira. o mo mọ fẹmi wá ọ̀pọ̀ òjò ló ti rọ̀ tilẹ̀ ti Whoa! FM nìbàdàn làwà gbogbo ènìyàn ẹ súnmọ́ bí ẹ wá gbọ́ o bí ọ̀rọ̀ bá ń gbé èèyàn nínú ó gbọ́dọ̀ wá bí sọ́wọ́ síta ni ìdí nìyí tí VOR ohun àgbà ń kéde fún gbogbo ọmọ ẹlẹ́gbẹ́jẹgbẹ́ nípa bó ṣe ń lọ lórí ọ̀rọ̀ ètò àtúntò lórílẹ̀‐èdè wa ìgbaniníyànjú àbá láti mú àmúṣe bá ètò àtúntò ohun ẹ lọ forúkọ sílẹ̀ lórí ẹ̀rọ ayélujára Voice of Reason ohun àgbà níbi tẹ́ ó ti máa so ohun tẹ́ ẹ fẹ́ àtohun tẹ́ ò fẹ́ ẹ ó fìlì fọ́ọ̀mù tí a fi mọ̀ nípa yín dáadáa orúkọ ẹgbẹ́ yín ibo lẹ fi kalẹ̀ sí mélòó làwọn ọmọ ẹgbẹ́ yín àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ọ̀rọ̀ láàrin ara wa ẹjẹ́ aṣojú abẹ́ǹkó ká bára wa sòótọ́ ọ̀rọ̀ àìsí níbẹ̀ kúkú láì dá sí o bàbá sì ń gbọ́ gbégbégbé káwa náà yà bá wọn gbé ní àgàgà lórí ọ̀rọ̀ tó ń bẹ ńlẹ̀ yìí láti forúkọ sílẹ̀ ẹ lọ sí www.vor.org.ng ká lè bá a gbọ́ ohun tí ẹ̀yin náà sọ voice of reason ohun àgbà ló ń wí pé láàrin ara wa ẹ jẹ́ ká bára wa sọ̀rọ̀. Miller! <laughs> Tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, I learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo, the energy to go further. <sighs> Stop. five five five stop being harsh. Baba Junior, you don't dey talk for dream again o. <sighs> star five five five star pin hash. Which one be star five five five stop being harsh again? That na the number wey you no suppose forget o. Dial star five five five stop being harsh to get six times your recharge with Airtel 6x. Come enjoy six hundred naira berekete bonus instant on top every hundred naira recharge. Now for everybody wey dey Airtel o. Hey, Mama Junior, she sleep well? Star five five five stop being harsh. Airtel, the smartphone network. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. lọ́lọ́ o aláàfíà ewúre ṣé tó lè fi tó ní ọba tó dàgbà ẹ wò mí olóore.